ẹ kú ilé ẹ̀yin èèyàn mi ṣàlàáfíà mo bá yín báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín ìtùnú lórúkọ tèmi ẹ káàbọ̀ sórí ètò akọ́mọlédè ìkànnì tá a ti ń sọ nípa èdè àti àṣà ilẹ̀ yorùbá akọ́mọlédè náà ló gorí afẹ́fẹ́ ẹ ṣé gan ni ẹ̀yin olólùfẹ́ ètò yìí mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ subscribe gbogbo ẹ̀yin tẹ́ comment gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ fi èrò nínú yín hàn gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní advice gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ send email sí mi ẹ ṣe gan-an ni ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ dẹ̀ fi ń gbọ́ mi kò ní di lẹ́nìí hmm, Yorùbá sọ wípé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ yẹ ti gbọ́ mo fẹ́ play fídíò kan fún yín àti ń gbá awuyewuye náà ti pẹ́ wọ́n ti sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ìpẹ́ à pẹ́pẹ́ sí o àwọn fẹ́ ṣe <laughs> president Nigeria, o ṣùgbọ́n ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wo fídíò yìí tí n bá padà wá àwa ṣe wàá sọ̀rọ̀ nípẹ́ ó yá ẹ ká lọ. ọ̀gbẹ́ni Tinubu for president Tinubu for president Tinubu for president wọn àbí yéèyàn ó nu ẹni ẹyin gini gini ọ̀túnbàjọ kan lẹ́lò gini wèrè kan lẹ́lò gini kan gini kan ó lu o ó náà ti ṣe ó ti ṣe wà for president wọn lo Tinubu for president ẹ ti rí i lọ́wọ́ ẹ má lè lọ́wọ́ wá olú o àbá ló gẹ̀ẹ́bí láwo láyé o ẹni rí kan wọn àbí yẹyàn ẹ abẹ́ ti bẹ̀rẹ̀ nu president Tinubu twenty twenty three bẹ́yẹn bá bẹ́ màmú bẹ́ ọ̀gbẹ́ni Tinubu for president. Hmm. ṣé ẹ ti rí bẹ́ẹ̀ mo wá ń béèrè wípé ṣé oúnjẹ nìkan làwọn ará ibi tiẹ̀ rò pé ṣé oúnjẹ nìkan làwọn politicians rò pé problem Nàìjíríà ni kí ló dé tán tán insult àwọn èèyàn báyìí náà ẹ jẹ́ ká fún wọn lóúnjẹ oúnjẹ oúnjẹ nìkan ni Yorùbá ẹ sọ pé òun pòwe lórí èdè <laughs> lórí ètò yìí a lè ṣe láì máa pòwe lẹ́ẹ̀kan kan nítorí pé Yorùbá sọ wípé òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe tọ́rọ̀ bá sọnù Yorùbá òwe ni Yorùbá fi máa ń wà ìdí nìyẹn nígbà míì tó yẹ pé màá pòwe lórí ètò yìí mo sọ lẹ́ẹ̀kan mo ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ Yorùbá máa sọ pé àìlèjà nílẹ̀ bàbá mi ò dé yìí ní ọdún díẹ̀ sẹ́yìn ní ọdún méjì sẹ́yìn to be precise mo kọ lẹ́tà kan sí vice president. ọ̀gbẹ́ni tinubu for president. Ah, jẹ́ ká stop yẹn. tinubu for president. tinubu for president wọn àbí yéèyàn sorry ìyẹn tún interfere mo kọ lẹ́tà kan sí vice president Yemi Ọ̀ṣínbàjò lọ́jọ́ náà lọ́hùn ní two thousand and eighteen nítorí pé eh, mo ti sọ lórí ètò yìí rí journalist ni mí mo kọ lẹ́tà yẹn sí wọn through Guardian newspaper Guardian newspaper yẹn wọ́n publish story yẹn ní August twenty twenty nineteen story yẹn náà ńkọ́ mo máa fi mo máa fi link ẹ̀ mo máa fi link story yẹn sí sí orí sísàlẹ̀ description video yìí ẹ máa rí ẹni tó bá ẹni tó ẹni tó bá ń parọ́ lásọ pé ẹlẹ́rìí òun wà lọ́rùn mo kọ lẹ́tà yẹn sí wọn gbà yẹn mo ní hmm, bẹ́ẹ̀ ṣe ń dákẹ́ gbéra yìí <laughs> mo ní kò lè rọgbọ o àwọn èèyàn kan sọ wípé bàbá yìí ń dákẹ́ nítorí pé wọ́n rò pé tí Buhari bá fẹ́ kúrò á fi àwọn ṣe wọ́n á gbàpótí láti dà president pé nǹkan tó ń fi dákẹ́ nìyẹn pé wo nǹkan tó ń ṣẹlẹ̀ mo kọ sínú lẹ́tà yẹn mo máa fi description sínú bí ẹni tó bá fẹ́ kà ó wà ń bẹ̀ orúkọ mi náà ló wà bẹ́ẹ̀ mi mo kọ́ guardian newspaper ló wà mo ṣe àfiwé ọ̀rọ̀ wọn mo sọ nípa Esther nínú bíbélì pé ká ní pé Esther dákẹ́ tí ò sọ̀rọ̀ nípa bọ́n ṣe nígbà tí Hámánì tó plan wípé òun máa òun máa jẹ àwọn Israelite wọn mo ní ká ní pé Esther dákẹ́ ńgbà yẹn kì í ṣe nǹkan tá à ń sọ yìí làbá máa sọ yorùbá sọ wípé ìbẹ̀rẹ̀ orí burúkú mi ò fẹ́ sọ tán èèyàn kan á sọ̀rọ̀ lórí fóònù tí àbúrò mi kan ní lọ́lántí <laughs> ó ní ikú nìkan ló lè stọ́ọ̀pù Tinubu ó ní ikú nìkan ó ní àyàfi tó bá kú nìkan wípé kò ní dá president Nigeria. o hmm. ó ní àyàfi tó bá kú nìkan kí la wá ń sọ ń pẹ àwọn bàbá wọ̀nyí wọn ò fẹ́ wọn ò fẹ́ rìtáyà wọn ò fẹ́ gbà pé wọ́n ti dàgbà à ń sọ nípa ọjọ́ orí ọjọ́ orí Tinubu kò sẹ́ni tó mọ̀ pàtó àfi àwọn fúnra wọn wọ́n lé ní ọgọ́rin o òun tí ìpọ̀ ọmọ ọgọ́rin o báyìí ni tọ̀hún ni kí ló dé tó jẹ́ wípé àwọn èèyàn fẹ́ kú sórí ìṣèjọba ṣáá ni Buhari sìn owó ìlú ló lọ́ọ́ fi ń tọ́jú ara ẹ̀ orí ń fọ ó lọ sí London ẹ̀ẹ́dọ́rin ó lọ sí London àti ń bá yẹn yí látọdún keje bàbá yìí tún rèé Tinubu ṣé ẹ gbàgbé kò ìpẹ́ tán dé láti London náà tán wà ń bẹ̀ for months tán tọ́jú wa tán tọ́jú wọn ń bẹ̀ gẹ̀ẹ́tì bàbá yìí wá tún da president ń sìn kì í ṣowó ìlú owó taxpayers látún kọ̀ǹtínú àti máa fi tọ́jú ara wọn àwọn bàbá yìí ti dàgbà àwọn ló yẹ kán wà nílé kán máa seek advice from them tí à bàbá kí lẹ kí lẹ rò kí la lè ṣe nípa nǹkan báyìí kán máa gba ìlú ní ìmọ̀ràn ìṣèjọba orílẹ̀-èdè kì í ṣe nǹkan kékeré ìṣèjọba ilé ẹni gangan kì í ṣe nǹkan kékeré journalist ni mi ò ń tẹnu mo ti bá gómìnà ṣiṣẹ́ rí tó jẹ́ wípé ibi tó bá ti ń lọ àjọ ń lọ mo kàn wá imagine pé àwọn báwo lẹ ṣe fẹ́ máa sá kiri health wise ẹ̀ sí ń bẹ̀ strength yín kò gbé gbogbo wàhálà yìí ṣùgbọ́n gbà tó jẹ́ pé nàìjíríà ẹ ti wò ó pé hmm, bẹ́ẹ̀ tí ẹ̀ sì ṣèbí buhari ń sìn ẹ̀ ní ó wà lásòrò kí o ọ̀la kò sí ńbẹ̀ o ọ̀túnla Jubril ló wà ńbẹ̀ o ọjọ́ mẹ́rin òní Abdul kinní kan ló wà ńbẹ̀ o àtẹ̀wá mele tó ń jẹ́ òun nínú ẹ̀ tí ò bá jẹ́ pé nǹkan tí mò ń tí mò ń ṣàlàyé ni pé tí ò bá jẹ́ pé àwọn ará ibi wọn ti rí Nàìjíríà gẹ́gẹ́ bí ìlú tán ti lè ṣe nǹkan tó wù wọ́n tí APC bá dẹ̀ gbé ọkùnrin yìí mo láwọlé o. <laughs> tí APC bá ti gbé ó parí torí ọ̀rọ̀ Nàìjíríà party. nọ́mbà díò kì í ṣe individual ìbá wù mí ká lè ní òfin tá jẹ́ kí èèyàn bíi méjì mẹ́ta kan díje under the same party káwọn èèyàn lè choose kì í ṣe pé ẹgbẹ́ èèyàn kan sílẹ̀ ẹnikẹ́ni tí ì bá jẹ́ pátì ni ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ọlọ́run máa mọṣẹ́ ẹ̀ ṣe ju gbogbo ẹ lọ ẹlẹ́dàá àṣẹ̀dá á ṣe tó dáa fún nàìjíríà ju gbogbo ẹ lọ à ń sọ ilé tó yé wa gẹ́gẹ́ bí ènìyàn ṣùgbọ́n ètò ọlọ́run kọ́ ètò ọlọ́run lórí nàìjíríà kò ní dàrú ètò ọlọ́run lórí nítorí nítorí art nǹkan tó fi sọ wílé ni wípé tá a bá tẹ̀ sọ pé ẹ̀yin èèyàn ẹ jáde lọ dìbò tán bá gbé bàbá yìí àlàáfẹ́ á dì fún ọdún mélòó sẹ́yìn wọ́n lọ ṣe bẹ́ẹ̀dé wọn ní Kánò <laughs> ìgbà yẹn làwọn èèyàn ti ń sọ pé hmm, bàbá yìí nǹkan tó fẹ́ plan ni o wọ́n lọ ṣe bẹ́ẹ̀dé ní Kánò ẹ gbọ́ àwọn ọkùnrin tó ń sọ̀rọ̀ nínú fídíò yẹn ilé ò san fún èèyàn ìta ṣáwọn ará Kano náà fẹ́ dìbò Èkó ni àbí àwọn náà fẹ́ dìbò South West ẹ ti ẹ ti rí wípé ọkàn wọn ti balẹ̀ pé wọ́n á ṣe bọ́n ṣe ń ṣe náà ni ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run ló máa ṣe lórí Nàìjíríà ẹ jẹ́ kí n mọ èrò yín ẹ jẹ́ kí n mọ èròǹgbà yín lórí eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣé bàbá yìí ṣó lẹ́tọ̀ọ́ kí APC gbé ó gbé wọn gẹ́gẹ́ bí wọ́n pè wọ́n ní flag bearer ẹ dẹ̀ máa gbàdúrà fún Nàìjíríà nítorí wípé hmm, ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ ó dà ó tán lẹ́nu ó kù síkùn bó bá ṣe ń jẹ́ màmá mu wá sí etí ìgbọ̀nyín etí tẹ fi ń gbọ́ mi kò ní di ojú tẹ fi ń wò mí kò ní fọ́ ire lójú owó ń rí ire lójú wa gbogbo ojú gbogbo wa máa rí ní gbogbo ìgbà àní sọkún àní dààmú ẹ jẹ́ kí n mọ èròǹgbà yín ẹ dẹ̀ subscribe sí fídíò yìí ẹ subscribe channel yìí nítorí pé à ń lọ ó ti in fact ẹ ṣe gan ni gbogbo tẹ̀ sí subscribe ṣe gan ni mo rọ́wọ́ yín mo rí bó ṣe mú mo dẹ̀ ti ń compile àwọn data yẹn mo ti ń kọ àwọn orúkọ yín mo ti ń kọ́ mo ti ń kọ́ kẹ́bàá mọ̀ wípé mi ò ṣeré lórí nǹkan tí mo sọ wípé a máa ṣe lórí ètò yìí bóyá tí n bá fídíò tí n bá ṣe next màá ka orúkọ díẹ̀ síta ẹ lè mọ̀ pé lóòótọ́ ni mo kọ sílẹ̀ youtube sẹ́ǹjẹ̀ sí wo dem kọ́ ẹ ṣe gan ni ojú òní kò àtúnrí ire o ẹ subscribe ẹ tẹ red button yín ó dà wọ́n.